شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أقول فالله الجاء في الله وما النبي محمد وهو صحابة أو أرائي gbogbo ẹni tí ó ń tẹ̀lé ìlànà àmì sallallahu alaihi wasallam tó fi di ẹjọ́ tó di al-qiyamah kọ́lọ́ kó fi ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí kó fi kárí gbogbo wọn. تفسير سورة آل عمران في أنقى الله على رمضان غير آية أقرأك في àádọ́rin ó dín mẹ́ta náà láta one eighty one eighty seven náà. أعوذ بالله من الشيطان الرجيم وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس الناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون لا تحسبن الذين يفرحون بما آتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم مفازة من العذاب ولهم عذاب أليم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار Uh, الله wọ́n lẹ́yìn sọ̀wọ́ àlẹ́sẹ́lẹ̀ pẹ̀lú iṣẹ́ òdodo. Ọ̀nà ni wọ́n ṣàlàyé ṣe sí àwọn ahẹ́lẹ́lọ́kẹ̀dá yẹn pé àwọn ìjọba wọn bá fún wọn ní ìwé kan síwájú àìrẹ́bí sọ́lọ́ àìrẹ́sẹ́lẹ̀ wọ́n jẹ́ ẹni tó wà lórí ẹ̀sìn kan nínú ní àwọn Yahud àti àwọn yàtọ̀ọ̀rọ̀ kọ́dà ayà ti afẹ́ta yìí àwọn afáàtúmọ̀ nílò fún gbogbo ẹni tí ọba lọ sílé kéwù tó kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ ẹ̀sìn tó kì í lè àmọ́ ọwọ́ ajẹ́ni tí kì í lò àwọn afáàmọ́ ń fi ayá yìí tó máa ń ṣàpèjú èrò irú àwọn ènìyàn àbẹ́ pé ọmọ òdodo kan ilé rẹ̀ ṣe ọlọ́run òdodo yẹn sì wúlò fún ẹ̀sìn àmọ́ torí ìdí kan sí ìdí kejì ẹni yẹn padà wá sí òdodo yẹn pamọ́ òfin hàn tó áyà yìí àwọn àfáàmọ́ ń lò ẹni bẹ́ẹ̀ كم آية ناني رغبني وإذ أخذ الله من ميثاق الذين أوتوا الكتاب olùwà nígbà tí èmi ọlọ́run ọba tí mo gba àdéhùn lọ́dọ̀ àwọn tí a fún wọn ní kíra àdéhùn wo ni pé dàtúbẹ̀ jìnnà náwó lè nà kíkẹ́ ń tẹ́ wà nínú tíra yín yìí tẹ̀ ń kà àdéhùn rẹ̀ ni pé ẹ máa ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn wọ̀lẹ́ àtàkùtùmùrù náà kọ́dà ẹ̀ níbi pamọ́ fáwọn èèyàn olùwọ́n ní àdéhùn tó ń fún àwọn tí òun fún ní síra lélẹ́yìn alimọ́gbẹ̀gbẹ̀ kẹfì rẹ̀ wọ́n ní hàdà. توبيخ من الله وتهديد لأهل الكتاب ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí jẹ́ èrè bú ó jẹ́ ìfàbùkù kan ní ó jẹ́ tàhàdì ìdẹ́rùbàyàn lè ahìlẹ̀ kìtà fún àwọn tí ọlọ́wọ́ bá fún wọn ní tíra yẹni pé wọ́n mọ̀ nípa ẹ̀sìn wọ́n ti ka síra kan ṣáwájú kí àlẹ́mìtọ̀ mọ́ ọ̀dọ́nà tó tó dé gbogbo ẹni bá máa ń gbọ́dọ̀ tí ó ti máa ń ka Al-Qur'an sábà ti sọ ohun eléyìí yóò ti pé àwọn ìyàwó àti àwọn ìnàtọ́ ni wọ́n bá wí yẹn. أخذ الله عليهم الأهد الله تبادر لهم على ألسنة الأنبياء لقد روى النبي أن يؤمنوا بمحمد wọ́n ti gbọ́ ìròyìn ànábì sọ̀lọ́ ìfẹ́lẹ̀ nínú síra wọn báwọn Yahudi ti gbọ́ bẹ́ẹ̀ làwọn ọ̀nà sọ́rọ́ àwọn náà gbọ́ ìrìnkà àwọn Christian wọ́n gbọ́ ìpẹ́ nìkan ń bọ̀ wá òun yóò jẹ́ ànábì gbẹ̀yìn tó gbogbo náà ni wọ́n ti gbọ́ ọlọ́run wa ni bẹ́ẹ̀ ti gbọ́ àdéhùn yẹn ti mọ̀ bẹ́ẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ yẹn àdéhùn ti ní pé ànábì fún làwọn làwọn wọn ni wọ́n wà fá títí tó fi sẹ́yìn tí a lè sọ̀rọ̀ ìtura wọn sọ fáwọn kẹfìrí wọn sọ fáwọn ẹlẹ́bọ wípé ẹ múra fẹ́bọ ní ẹ̀rí fábùkù lẹ́padà kan nígbà tí ànábì bá dé ànábì tó dé ànábì gbẹ̀yìn ẹ̀rí pé yóò tako làkàtà ìṣe ni wọ́n máa ń sọ bẹ́ẹ̀ fún àwọn ẹgbẹ́ ẹlẹ́bọ tọ̀ ìgbà tí ànábì sọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́dọ̀ ó di pé. ونبذوه وراء ظهورهم àdéhùn tí wọ́n ṣe tí wọ́n gbà lọ́pọ̀lọpọ̀ ànábì wọn yẹn ọba pàdé lọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n jù ú sí ọ̀rọ̀ àbòwò èèyàn wọ́n jù sí ẹ̀yìn wọn ọ̀yà tí wọ́n pàdé yẹn rẹ̀ kékeré wọ́n kò pé àwọn òṣèlú àtúnṣe fún àwọn òṣèlú àbánábì kan wọ́n kẹ́ tí lẹ́yìn ìgbà tá àwọn ti táwọn ti àwọn ọ̀rọ̀ nítawọn ọ̀pọ̀ nítawọn ń rò sí. àwọn rò pé ara àwọn náà làǹdẹ́bì yóò tó bá dé nígbà ara àwọn ní ọ̀jẹ̀ àmọ́ lọ́wọ́ bá ọ̀yọ́ ní ara wọn. ìwà lẹ́nu àwọn. كتاب من عند الله مصدق لما معكم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين وآية يروى ذلك أرى يهود àwọn ìnàtọ́rọ̀ wọ́n máa ń sọ fún ọ̀kẹ́rù yẹtọ̀tì ṣúnà alẹ́lẹ́dàfẹ́ ní kẹfàrí wọ́n máa fi dẹ́rù ba àwọn kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa fi ṣe wá àti fún wọn pé ẹ múra sí iṣẹ́ búlẹ̀ ń ṣe yìí kò sọ́nà ń bẹ orí búlẹ̀ kàn níbi ẹbọ tẹ̀ ń ṣe yìí ẹja ń fún bẹ́ẹ̀ ó ní pé kọ́dà ẹ wo ànẹ́bì kan bọ̀ bàtà lẹ́yìn ó ojú ó mọ̀ nínú síra àwọn ọ̀dẹ gán bọ́lọ̀ ti sọ̀rọ̀ ìyá lẹ́yìn yẹn náà lọ́ba dé tòun ṣe dé kẹsàn-án róòbì ọba ọ̀gbẹ́ àá àìlè gbà fún ọ kí ló fà ní pé ọ̀tọ̀ níbi tí wọ́n ti ń rò pé ló wà àwọn rò pé ara àwọn ní ọ̀jẹ́ tó bóyá yẹ hood náà ní ọ̀jẹ́ tó ó bí ọ̀jẹ́ ọ̀kan náà àbálòyìn sọ̀rọ̀ ìlú ìgbéyà kò wá jẹ́ ara wọn mọ́ ọ jẹ́ lárúbáwá ìyẹn ló wá bí wọn nínú ìyẹn ló ló fún wọn lórí pé á ah, àyà á nígbà ọlọ́wà ni wọ́n láàánú tó wọ́n yìí àìdẹ́rù kẹ́rì ìdínú ọlọ́run yóò mọ̀ bá àwọn tí wọ́n ṣe kìkìrì yìí ẹni pé kí wọ́n mọ òdodo wọ́n sì takò àròkù náà lápò ní àmì sí àǹtọ̀ ẹ̀ àlùbọ̀dé. عرفوه وأنكروه ذات ظلم كتمته شهادة شهداء ولما النبي صلى الله عليه وسلم بكتوا السجن وارد العلم وأنكروه وتتعفوا ذاك ظلم أبو تنو كتمت شهادة شهداء àwọn tí wọ́n máa ń láwọn ń jẹ́rìí wọ́n sì fi ẹ̀rí yẹn pamọ́ nítorí kí wọ́n sọ níta pé ẹ̀rí tó àwọn wíwà nílé yìí wọ́n kàn fi pa gbogbo sámà wọ́n sì fi pamọ́ nípa àdánìṣọ́ ọ̀wọ́ àlẹ́ òṣèlú ọlọ́wọ́ ni ọ̀ṣẹ́rù yìí sábẹ̀ náà kọ̀dí rà nǹkan kékeré kan tó lè náà fi wọ́n gba nǹkan kékeré nítorí nǹkan kékeré kan tí wọ́n gbà bóyá ìfẹ́ nu wọn ìgbé ha àbí àfọ̀díyà tiwantiwa ibi tiwa náà ni ó jẹ́ ara tó dààmú rẹ̀ nǹkan kékeré lòun pé a ní ìpàdé tí í ṣe ọ̀rọ̀ ló sọ̀rọ̀ yìí ló bá dé yìí àrùn nígbà fún torí mi tó ẹ̀fẹ́ kìnnà nǹkan kékeré torí rẹ̀ náà fi gba wọn ju kálánlá nù òṣìṣẹ́ ọ̀rọ̀ òbí yìí wọ́n fi òdodo yẹn wọ́n fi pààrọ̀ sọ́mọ̀nà kọ̀líra nǹkan kékeré ọlọ́wọ́ ni bọ̀bí sá máa yẹ ṣẹ̀rọ̀ nǹkan tí wọ́n wá gbà yẹn tí wọ́n rà tí wọ́n pèvà tí wọ́n gbà tọ́dọ̀ tó fi di òdodo kalẹ̀ nǹkan tí wọ́n di wọ́n tó fi di òdodo kalẹ̀ nǹkan yẹn wọ́n burú o yẹn ni pé kò sí nìkan yẹn ṣe lè tán àbámọ̀ sọ pé kò sí bí ogun kẹfà bá ilé fún yẹn bá fi lè tó kò tó òdodo tó yẹn ju kalẹ̀ tó àbámọ̀ ń lọ àìlèmọ̀ ìsọ̀lẹ̀ kan wọn máa lò fún gbogbo ẹni tí òun náà bá rí òdodo tó lò yẹn dá lójú pé á ah, ah, òdodo lẹ́ ń sọ yìí òdodo lẹ́ ń sọ yìí àmọ́ kò lo òdodo yẹn kò kú òdodo yẹn lọ́wọ́ kò kò wà pẹ̀lú òdodo òun so irú ẹni yẹn òun náà ó rí bí àwọn èèyàn hó òdodo kí ni orí pé kò sí tẹ́lẹ̀ bá ẹtí ní ọ̀rọ̀ tá à ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àti kó padà síbi sunna nàbì sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́lá kò sí bí ẹ̀rẹ́ tí ó fi òrìlẹ̀ lọ́wọ́ ṣẹ́ṣẹ́ ọlọ́wọ́ bá kólódodo ni wàláyé yóò débi kan yóò tagiri ní agiri ní ọ̀rọ̀ ṣe torí yóò kó òun lè lọ́wọ́ júmọ́ ẹ̀wọ̀n bí ẹni tí wọ́n sọ ní àwọn táwọn sọ tó wá débi kan tó yẹ òwúyẹ lọ́jú ó túfì bí ọ̀rọ̀ túfì ṣe rí nìyẹn Islam ò sì lọ́jú Islam ò straight guy ni sọ̀rọ̀ tó yóò kẹ̀kẹ́ ojú ọ̀nà tó straight lànà lẹ́yìn sọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ dínú kéèyàn mẹ́rin ẹ̀sìn tó tó déédéé ni ẹ̀sùn tẹ́ ẹ̀ ní wá ẹ̀rí rẹ̀ ti ní ẹ̀rí pẹ̀lú rẹ̀ ti ẹ̀sùn tó pé ẹ̀ ní wá ti nínú Qur'an ẹ̀ ní wá ti nínú hadith Ànábì sallallahu alaihi wasallam náà ní ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam alẹ́ tí ó wọn náà léwu ní kọ́ntínú pẹ̀lú rẹ̀ tí ó pé bá sọ fún ọ ọ yà sọdá gírí ni pé ẹ̀yọ́ mọ̀ ilé ẹ̀bẹ̀rù ìrìwò ó mú ẹ̀rí ó kọ́ ẹ̀rí rẹ̀ jáde ní kọ́ ẹ̀rí rẹ̀ jáde ní so àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́ tí mi ti yàn ń ṣe àbí nǹkan mi ti yàn ń ṣe kó làbí ètò ìtúbí náà ní ẹ̀kan bá tẹ́ ń ṣe nínú mọ̀lẹ́bí yín ọba tẹ́ ń ṣe nínú aládùúgbò yín wọ́n ní ẹ̀rí dáa ọ̀wá rẹ̀ lè kó wa ọ̀wá sọ pé ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run akéré kan bẹ́ẹ̀ lọ́dá ti wà nígbà kan fún kan change every Thursday wọ́n máa ń pè lọ́lẹ̀ méjì ní ìṣáájú wọ́n adijọ́ kan aláàjì wa àwọn ni wọ́n àlè bá a pè irun tó máa ń pè ń jọ àlàmísílẹ̀ lè jì í kí ni pẹ̀lẹ́ rẹ̀ láti lọ lọ́wọ́ tó wọ́n wá sọ òkú tó pààyàn wá ní sọ wọ́n á ní mú ní ẹ̀dá kan ṣé ìyẹn lè rí kí ní òun ní túrà ní wọ́n ah. àwọn ọmọ ògbé tí wọ́n lọ́ọ́ lọ́ọ́ lè wà tó bá lè rí pé àpòsílẹ̀ ni ní náà aláyé ti dìde wọ́n lè ra kéèké yẹn pé kílẹ̀ máa ń pè wọ́n lójú àlà ní ti méjì fún wa. ìjọba wọ́n ní pé agílẹ̀ ni wọ́n bá lọ. ẹ kó ti díjú ní jẹ́ báwọn ó díjú ìsìláàmù ló ti díjú ìsìláàmù ló díjú tó bó ṣe á sí ìrìnàjò gbúra láwọn ìrí yẹn lájẹ́ nù ẹ̀sìn tó bá tó ń bá ń ṣe láyé rẹ̀ tó bá ti lè rí líǹkì mọ́ pọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ sọ́dọ̀ ẹ̀rọ àdìkejì rẹ̀ tí ń kẹ́yẹ kalẹ̀ tí kalẹ̀ mọ́ ní bá àwọn bàbá wa ti máa ń ṣe nù àwọn bàbá wa wọ́n ti máa ń ṣe nù àwọn bàbá yẹn ó lè jẹ́ báwọn ètùtù ẹ̀sùnmọ̀ sí pé ẹ̀mí báwọn fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ni ẹ̀mí báwọn fẹ́ ṣe ẹ̀sìn tó ìgbà tí ó bá wá sí ẹ̀rí tó dé níjọ́ lẹ́nu kẹta kọ̀ọ̀rọ̀ wákàtí mọ́ra rán lé níjọ́ lẹ́nu kẹta kókó ẹ má kí sáfù ìwé tèrè náà níjọ́ lẹ́nu kẹta kókó ẹ má kí asán náà níjọ́ lẹ́nu kẹta kó tẹ̀fírì ẹ má ti tẹ̀fírì má nínú ọ̀gbọ́n kò sí torí gbogbo ẹ̀ ló ní ẹ̀rí kọ́ra báwọn àbáyọ̀ bá mẹ́rin o ẹ̀yìn ó sì jẹ́ ìlera ẹ̀rí rẹ̀ lélẹ́yìí ẹ̀rí rẹ̀ lélẹ́yìí ẹ̀rí rẹ̀ lélẹ́yìí tó ní mọ tó ti mú jáde tòyẹ ń sàbò tó péré ara rẹ̀ yẹn ọ ayà yẹ wọn báyà wípé pépé inú àwọn tó ṣe pé ẹ ọgbàdé òun lọ́dọ̀ Ọlọ́run pàtàkì tó wá lọ lé kéwú ní kó wọn náà lágbára omi agbára àti wọn lágbára láti wádìí kan náà tí kò ẹ̀ka rẹ̀ nìyọ gbẹlẹ́gbẹ́ yìí wà mo lè ti ní mọ̀ wọn adúrú mọ̀ yìí adúrú kí ó fẹ́ ké yìí ẹnì kan wá sọ̀rọ̀ kan àpòtù wà kan lóṣù pẹ̀lú ọ̀rọ̀ pé ọ̀ráìt ẹnì yẹn ní ẹwà rẹ̀ yìí o wọ́n ṣe báńkù lè sàn ẹni pé degree research ọkọ̀ project rẹ̀ ọkọ̀ master ọkọ̀ phd so research medicine bàtẹ́ wọn rí àwọn Ikhwan Muslimun táyì ń kele ẹlẹgbẹ́ yìí kí ló tẹ̀lé ti research kiri wọn ẹ̀sẹ̀ ti research màtísírì yín màtá yín ẹ̀sẹ̀ research kejì ẹ̀sẹ̀ research àwọn eléyìí náà pé kí ni wọ́n jẹ wọn níbo náà ti wá kí ni àwọn ìṣẹ́gbẹ́ ló lérí so ajọ́ tó kì í ṣe pé ẹ mọ̀ wọ́n ẹ fẹ́ mọ̀ wọ́n ni àpò ẹni yìí wà láì ọ̀ráì pẹ̀lú ọ̀rọ̀ yìí. wọn ọ̀fẹ́ mọ̀ wọn ló sọ. so òun ni pé àti ẹnu ti ẹ̀yẹ́ bàrà nípa àtọ́jú ẹ̀mọ́ wọn wọ́n mọ̀ wọn. so òun ni pé kí ni owó rí òdodo kí ni ó pa òdodo yẹn mọ́ aburú lánlá ní jùlọ tó bá lágbára òdodo yẹn yá kíkí mi ní tí o ní pé yẹn ń fẹ́fẹ́ ọlọ́run kan wá ń sẹ́ǹsì ní ẹ̀sìn ni pé o ò mọ ibi tó ti wá ọ̀mọ inú ẹ̀rí tó ti mú wọn lọ́kà bá lọ ni wọn lọ́kà bá wọn tó ń jó wọn lọ́ lè ń jó lọ. ọ̀ wá di pé ó ṣe ẹ̀dákun sẹ́ǹsì ìyàwó ni àbẹ́ ń sílé àbẹ́yàwó kí láti ṣe náà ọkọ̀ ni wọ́n tó ń jó wọn lọ́ ti bẹ̀rẹ̀ jó. bàtà wọn pè wọn ní ẹ̀dùn náà kí ló ń jó sí náà àfihàn ọmọ kẹta ń dé o ìyẹn mọ ọmọ tí ìyẹn máa ń ṣe ni báyìí wọn tún lọ pé ọmọ tó ń ṣe kọjá tọmọ tìlú kan báyẹn ònìyàn tí wàá jẹ ọdún làákàyè pàtàkì jùlọ nípa ọ̀rẹ́ ènìyàn kí ọmọ máa gbọ́n ti ń ṣe gbogbo nǹkan tí ìyẹn ń ṣe irú ẹnìyàn ojúṣe mùsùlùmí ni kó gbọ́dọ̀ la ṣe ń sàlù àlá kó bá ṣe ń kírun kó bá ṣe ń gbààwẹ̀ gbogbo nǹkan tó máa ń ṣe ní ẹ̀sìn kó mọ́lẹ́ ọkọ̀ kan tó eléyìí ni àwọn òfin ní tí ó dòdò wá fún ọ tí yóò fi wọlé sọ́dọ̀ rẹ̀ tọ́lọ́ bá ní tó bá máa ń fi òdodo tó hàn sí pamá nítorí sáànà náà kọ̀lì là ẹlòmí òdodo yìí tán àmọ́ torí sáànà náà kọ̀lì là nítorí nǹkan kékeré tí wọ́n ń lọ òkú rẹ̀ padà tó kó ìfẹ̀yà tóbi àmọ́ ẹlòmí ò ti mọ̀ pé ìlànà tó ń ṣe tó wọn lè wà láì ìlànà tí ọ̀dà ni ìlànà ìjà àti tó wọn ṣe yìí àtúntí ọ̀dà ni tó ti mọ̀. àmọ́ kò ní lè pàtì nítorí sáàmà ẹ̀nẹ́rún kọ̀lé ìdàgbò kẹ́kọ̀ọ́ kìíní ọ̀rọ̀ lẹ́gbẹ̀n ọ̀rọ̀ jíp ọ̀rọ̀ tẹ̀gẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́jù níbẹ̀ ó wí pé ọ̀nà ọ̀rọ̀ lòún rìn ọ̀nà yóò dé bá lọ́dọ̀ ọlọ́run ọba ọwá ń bá lọ nítorí pé kí ni nítorí pé òun rí i níbẹ̀ sáàmà ẹ̀nẹ́rún kọ̀lé ìdàgbò yìí díẹ̀ ni nǹkan kínkínní owó tó rí kíní ní ìtàn wọn gbùgbà rẹ̀ bí ah ìsàmọ́ sọ́rọ̀ gbùdù ẹjọ́ tó nítorí yóò náà ni ó ti kíni èèyàn sọ̀rọ̀ rẹ̀ jẹ́ ẹjọ́ kékeré ni ètò tóbi jù bẹ́ẹ̀ lọ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ wa ètò tẹ̀ wá súnmọ́ ni pé ẹni tí ó bá ń fi àìdá kalẹ̀ fún ọ pé ìlànà tí ń rìn ní ọ̀dà àmọ́ pàtó fi ń ṣe nǹkan tí ò da yẹn ọjọ́ kìíyà ọjọ́ rà yìí ọjẹ́ ẹ̀ṣà láàrin àwọn tẹ́jọ ń ṣe ọjọ́ olórí láàrin àwọn tẹ́jọ ń ṣe nǹkan tí ọ̀dà ẹ̀ alẹ́bí tó wá tún kú níbi ìyẹn náà tó tún fọ́ sí di ìlànà òdodo wọ́n máa jẹ́ ẹ̀ṣà náà ni wọ́n máa jẹ́ olórí náà ni alẹ́bí ní kìyàrá òkun fẹ́rẹ̀jà ìrẹ̀ ìyà alẹ́bí ní ẹni ẹ̀ṣà nígbà tí ẹ fi ń ṣe àìdá ó dé ìyàrá ńlá ń ó dé ìyà alábìnrin khiyarukum fil islam ìjẹ́ lọ́wọ́ lẹ́nu tó wọ́n jẹ́ nínú islam náà alábìwá ni idha faquha mọ́ṣáàtù rẹ̀ lọ tó wá ti gbìyànjú tó sáwà ẹ̀kọ́ islam tẹ̀sán tẹ̀sán wá ti yé yóò wọ́n jíjẹ pàtàkì mẹ́rin rẹ̀ tó wọ́n náà ni pé gbogbo wa ẹ̀ tàwa ní òdodo ẹ̀mẹ́jìká dájọ́ ti ẹ̀ṣẹ̀ tẹ̀sẹ̀ olóòdì kẹ̀yìn káyọ̀ tó máa tẹ̀lé káṣí máa fi hàn káṣí pa á. بباجته لا تحسبن الذين لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم آية في أفريقيا هي nínú àwọn ẹ̀kọ́ lálá tí ìran tí wọ́n fi jẹ́ ẹni tí yóò jẹ́ ẹni ìyọnu lọ́dọ̀ ọlọ́wọ́ ọba kódà lọ́dọ̀ àwọn èèyàn ìrìn jẹ́ ní àbùkù òun ni kí ẹ̀rọ máa ń jẹrẹ tí yóò fẹ́ máa fi èrú tí wọ́n fi gba ìbùkún wọ́n máa wá èrú láti fẹ́ máa fi gba ìbùkún yẹn pé wọ́n fẹ́ ṣe àyẹ̀wò kọ́rọ́ láti débi nǹkan tó dáa tó mùsùlùmí tó máa ń mọ ọ̀nà tó tọ́ láti fi ní nǹkan tó bá fẹ́ nílé. ọlọ́run bá ní látàtàlẹ́nà lọ́dí ilẹ̀ ìfọ̀rọ̀ òun náà bí máa àtọ̀. olùwà ní ṣẹlẹ̀ àwọn tó máa ń dúró náà máa ń ṣe fáàrí pẹ̀lú nǹkan tó wọn bá fún wọn ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn. olùwà ní ẹ̀wọ́n rò pé wọ́n ṣoríire o ẹni pé tọ́lọ́wọ́ bá fún un léyìí yóò ní ṣe báyìí tọ́lọ́wọ́ bá fún un ní owó tí wọ́n fi ṣe ìyan rẹ̀ tọ́lọ́wọ́ bá fún ní ipò tí wọ́n fi ṣe ìgbéraga. رجل أحسبن الذين يفرحون بما أتوا أعطشكم إلى يفرح فلو كتر غلطنا غلط فلمي لي أمه tí ó yọ ayọ̀ ayọ̀kọ̀ra ayọ̀kọ̀ra ni fún bí wọn lọ lè ń pe pati hmm, ayọ̀kọ̀ra ni àtàyè nílà káyì ẹ̀dá kan wọn àlè kíjó mọ́lẹ̀ wọn á ń jó torí fún bí ma níjọ́ keje ọmọ tó wọn mọ nǹkan tí ó di hmm, ọmọ tó wọn mọ nǹkan tí ó yà túnú tí ẹ bá ń wo ìlànà lẹ́sọ̀ ọmọ àlùfẹ́lá tí ẹ bá ń rí gbé nínú ìgbésí ayé èèyàn èyí pé kò sí ìlànà òdodo kan tó tó ìlànà yẹn nígbàdàn àṣírísà lẹ́bi òfin àlẹ́bi ní nǹkan méjì kan lẹ́bi wọn bí ọlọ́wọ́ bá lọ ọ̀sọ̀ntánì yorùbá kẹ́tọ̀ fún àgbà àwọn ohun méjì kan bẹ tọ́lọ́mù yẹn láì fún wọn gbọ́ ẹni pípẹ́ ẹ̀ma tó ń ọlọ́run ti à ah, ah, ìbáyìí òun náà ni lèzùmáà ń ẹ̀yìn dàlẹ́ ìbàdí nígbà tí ọlọ́run bá ṣòro nìkan fún ọ tó o kọ́lé ọ̀rọ̀ lè pe àwọn èèyàn pé wọ́n bá mi sílé ọ̀rọ̀ lè pa àwọn onílù onílù tí wọ́n bá tó ń kọ́ wọn lọ́wọ́ lè pe wọn kó báńkì fún wọn àwọn olùlú ń bẹ̀ fọ́ọ̀sì ìlú tó ń padà mọ́ lóde lọ tó kí wọ́n pa ìdílé àkáyè tó èyí ò bímọ onílù tí wọ́n bàbá tó ń fi ń.

ọmọ dárò ọmọ sọ̀rọ̀ burúkú tó inú wọn bí ọlọ́run tó bá ti ń gbọ́ nǹkan méjèèjì rẹ̀ ìtọ̀ tó kí n tó ń pariwo lílé ní ìsìn ṣé olùdókòwò ló ní ni kí láéláé náà mọ̀ jẹ́ tiẹ̀ ni olùdókòwò ní kù lọ́wọ́ rẹ̀ ni àbí kí ni tó máa ń tó ń parí kù ṣé mo wá ti dàgbà fún ọ ní ìsìn àbí kí ló rí ni tó inú wọn bí ọlọ́run tó ìwé náà wá ní àwọn kàdé bí ìlú ni pé látàkùtàbẹ́nà làbínà yẹ̀fọ̀rọ̀ òun náà bí máa àdáwò máa rò páwọn tí wọ́n máa ń dunú pẹ̀lú nǹkan tó wọn bá fún wọn àkọ́kọ́ lọ wọ́n yọ̀ ṣubú náà ayọ̀ ìmọ̀ yóò bí máa dáwò yẹ̀fọ̀ rẹ̀ wọ́n wà tó nífẹ̀ẹ́ káwọn èèyàn máa yin àwọn lórí nǹkan táwọn ò ṣe nǹkan tí wọn ò ṣe iṣẹ́ tí wọn ò ṣe ipò tí wọn lẹ́tọ̀ọ́ sí ó wà fẹ́ káwọn èèyàn yin àwọn nígbà tó bá wà níbẹ̀ tó bá rí wọn wọn ló ṣe kéré sọ̀rọ̀ tí ó sì ti nǹkan kan wọn mọ láìsí rẹ̀ bẹ́ẹ̀ wọn ní wọn lọ sọ sọ̀rọ̀ náà wọn bí bàbá àti mílíọ̀nù àyàdá olùwà nígbà àwọn ènìyàn ẹ má rò wọ́n wọ́n kò ní jìyà ní ọlọ́run ìyá ni wọ́n fà fúnra wọn yẹn. Àwọn méjèèjì ẹni tí wọ́n ń yọ̀ àyọ̀jù lórí kọ́lọ̀ ọba kẹ́ ẹ̀ àtẹ́ni ṣe pé bí tí ò ṣe ní fẹ́ ni ó máa fẹ́ kẹ́ máa fi rinlẹ̀ fún un pé òun ṣe kẹ́ máa yìn lórí rẹ̀ kẹ́ máa sọ pé òun ṣe dáadáa dáadáa tó ò ṣe kẹ́ máa ní áá ah, ah, ẹ̀rẹ̀ ń tún ẹbí ṣe ẹbí tó ò tún ṣe áá ah, ẹsì tún àdúgbò ṣe àdúgbò tó ò tún ṣe wọ́n ní á àgbára ní lórílẹ̀ ayé ẹ̀rẹ̀ gbogbo kẹ̀lẹ́tà ìyanjú tó ti yanjú kankan tó irú àrílẹ̀ iná àwọn tó wọ́n àwọn olóṣèlú náà àwọn olóṣèlú tó kí wọ́n ṣe tí wọ́n máa láìkì nínú wọn tó bá wọn ṣe tó ọlọ́run bá nílò àwọn ènìyàn wọ́n ń wá ìyà lọ́dọ̀ ọlọ́run wọ́n ń wá ìyà lọ́dọ̀ ọlọ́run ẹ̀rí pọ́nà méjìlá kànífì kí wọ́n máa iyọ̀ kí ọmọ iyọ̀ àyọ̀kọ̀rá kiri kọ́ lọ́wọ́ owó ṣòro fún yàn ọlọ́wọ́ bọ̀ fẹ́ ọlọ́ṣẹ́yàwó ọlọ́ṣẹ́yàwó gbogbo dúkìá rẹ̀ tuntun wá ní lájọ́ yìí náà lọ́ọ́ ná sílẹ̀ tó a gbọ́ tẹ́tẹ́ kó bá ní tó bá ní àrùbìkì tó lọ́wọ́ bá bọ̀ hmm, inú bí ẹ̀mọ náwó ti ní kọ́ ọlọ́ṣẹ́yàwó àmọ́ má nà sọ́nà bí ọ̀dà anẹ́sọ̀ wọ́n ayọ̀ sẹ́lẹ̀mù ó lóun ní ká lè fi ọjọ́ mẹ́ta kábi ṣe wà nínú ìyàwó kí ní jẹ́ wà nínú ìkẹ́ ẹ máa dé ẹ máa wá jẹun ẹ máa dé ẹ jẹun káwọn ẹ jẹun inú ọ̀la ni kòkòrò yàtọ̀ kí wọ́n ní kí wọ́n ti dínà mi tàbí wọ́n ti dínà ní kó burú bẹ̀ tó bá lówó ẹ tó lórí tó ti ní pé àwọn fẹ́ ti dínà ó ti lọ ìrẹ́lẹ̀ jù ọ́ nìkan ẹ̀yìn ẹ pé ẹ̀yìn wọ́n wọ́n á gbé ogbe five million ọlọ́fi polórin àbí one million ọlọ́fi polórin so àbí òjẹ ẹ̀sìn òtún báwọn náà ni ọ̀sán polórin ẹ̀ wá ń lulẹ̀ ẹ̀ wá ń jó so ẹ̀ wá ń jó kọ́dà bàǹgírì ẹ̀ wá ń lu ẹ̀ ń jó torí pé ń ṣèyàwó tó ẹ wá ẹ mọ abawó ẹ mọ ná ẹ mọ bowó ló jẹ tó ẹ mọ ní àwọn èèyàn la ẹnìyẹ tó sùn ẹnìyẹ tó gbó ìnira oríṣiríṣi tẹ mọ dálẹ fáwọn èèyàn tí ọlọ́run bá ní ọmọ ọ̀fẹ́ wọn fẹ́ àwọn ìtẹ́lẹ̀ bí ẹni bá lẹ́yìn náà láǹtọ́ fánẹ́lì ṣe ìyàwó yìí kọ́nà jẹ́ mẹ́ta lẹ́yìn ṣe wà lémọ̀ kan báyìí bá dé bí aláwọ̀ kan jẹun ó sì tuka ó sọ fún ọgbẹ́ tó wà lọ́la ó sọ táìmù fún wọn ó tún wá jẹ́ kejì wọ́n tó jẹun wọ́n tó tuka wọ́n bá tó dijọ́ kẹta wọ́n tó dé wọ́n jẹun wọ́n tó tuka kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ kọ́ yẹ pé ẹ máa lòlò ẹ máa jó ẹ máa ti fàájì ẹ máa torí jíríṣì kò sínú làtà ti àdẹ́sọ̀ lọ́wọ́ àyọ̀sẹ́lẹ̀ àwọn tó bá lo dúf àwọn obìnrin ni wọ́n lùyẹ láàrin ara wọn ọkùnrin ò gbọ́dọ̀ sí ń bẹ̀ dúf yẹn ó rí gẹ́gẹ́ bí ká ní tilẹ̀ pé yẹn bí báwọn obìnrin máa ń lu kéńgè láàrin ara wọn inú ilé ni wọ́n ti lù ú kì ta gbangba torí àwọn èèyàn tó ń fi yẹn náà gbọ́yé òní àti ah, ilé tó wọ́n lílu níbi ìyàwó níbi ìyàwó kọ́ ní inú ilé inú ilé làwọn obìnrin ó ti lù láàrin ara wọn kéwìgbé náà ni owó ti gbọ́dọ̀ sọ́kùsọ sí i oríire ni wọ́n máa kọ kìí torí ibú náà ni wọ́n máa kọ kéwìgbé yẹn tí wọ́n bá ti kọ́ ní ibú sí ó ti di ó ti da ibú sí wọn lọ́rùn àwọn orin ọkọ̀ bàbí sẹ́fẹ̀ẹ́ orin fàájì tí ò náà ni wọ́n fi nǹkan tí ó wà nínú ẹ̀sìn nìyẹn lẹ́yìn yíyún àwọn ni àpòníjó ni àpòkìnìkan ni àpònípa ni tòótẹ́ wà ní gbogbo àwọn ijó kíjó táwọn èèyàn máa ń jó ẹ máa rí ìmúra kímúra táwọn obìnrin máa ń mú nítorí pé ń ṣe ìyàwó nítorí pé ń ṣe ìyàwó ẹlòmíì tó yí ẹ̀dá tọ́lọ́ ń dá padà ẹ̀rí ìyá dúdú yóò wá di di ìyá yẹ́lò ẹwà ní dáhùn náà ìmí ọmọ àwọn òbí ọkọ báyìí tó bá ń kí inú afẹ́ pàdé wẹ̀ àfáìmọ̀ pé kára eré èmi èmi èmi èmi sùlẹ́yà ní tọ́ wọ́n lò sí báyìí o ṣeun àwọn mẹ́kọ̀ọ̀pù òsì burúkú tó yẹ pé tí wọ́n á dìdàkudà gbogbo oríṣiríṣi gbogbo ojú wọn fa wọn lẹrun wọn fa wọn pé ojú wọn lẹrun ojú sábàlà sábàlà ṣùgbọ́n eléyìí wà láti ẹ̀wọ̀n lórí ìdènà ọlọ́run látara pé ẹ fẹ́ fi kí ni ẹlẹ́fẹ́ sí ìyàwó ẹ fẹ́ kó ma gbúdọ̀ nǹkan yẹn mẹ́rin yẹn gbọ́dọ̀ kíyèsí tó ẹ̀lẹ́ èèyàn yọ àyọ̀kọ̀rọ̀ àná lórí nǹkan tó wọn bá fún yẹn olúwa ní èèyàn wá ìyà nu ìyà mẹ́rin yẹn wá lọ́dọ̀ ọ̀rọ̀ wàlá tahsabannahu bi mafadatin min al-'adab bákan náà yuhibbuna an yuhmadu bima lam yaf'al gbogbo ìtura ńlá ìkẹmọ ẹ̀yìn pẹ̀lú nǹkan tí ò ṣe ẹni tó láìka máa yẹn pẹ̀lú nǹkan tí ò ṣe àwọn náà lọ́dẹ ń gbé gún níbi exam àwọn náà lọ́dẹ ń ṣe exam manufacturing àwọn náà lọ́dẹ ń ra certificate ọ̀nà school òkè school yóò ti ní àwọn oúnjẹ certificate yóò ti lọ́dẹ rà so ìyẹn láìka tó máa yẹn pẹ̀lú nǹkan tó ń ṣe nìyẹn ẹwà rẹ lómi ìwọ̀n ni màá ní ìgbàdá bẹ́lẹ́ fẹ́rìsì wọ́n mú obìnrin kan lẹ́nu sọmọ ìyàn wọn pẹ̀lú nǹkan tí wọn ò ṣe ìgbà tó lọ lè ṣe búgíbúgí tẹ̀síkì ìtàn ó tún wá tó wá sí káàpù wọn bá ní kó fìlè fọ́ọ̀mù ó kó kọ ara rẹ̀ sí o ó ń kó kọ́ọ̀tì àá àwọn wọn ni ẹ̀ lè kórúkọ yìí ẹ̀ lè sí níwàá ẹ̀ tó rò pé ó bá wọn lọ sí ń tẹ̀lé àwọn tó yà ẹ̀ dá padà lọ́dọ̀ ẹ̀ kí ó fẹ̀ wọ́n ní ẹ́ pé ó lóun tẹ̀lé ni wọn àbọ̀tẹ̀lé padà tó àtúnú kọkàn sí pé ó bá wọn fíìlì fọ́ọ̀mù yẹn wọ́n gbé lọ́wọ́ ìwà àdé ni ah! ẹ fi ló ń kọ name your name kò rí kọ́ o <laughs> so àwọn tó ń lọ lè ní àwọn yóò ṣubú náà ẹ̀yìn ọ̀ṣunmọ̀dú wọ́n lè mẹ́fà ẹ̀lú so mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra fún nǹkan báyẹn dandan kọ́ tó o bá ní nǹkan yẹn òkè ó gbà yé àmọ́ kí wọ́n láìkì náà ní kí wọ́n láìkì ọ̀nà ọ̀tá kankan tó o ní nǹkan ó ti ṣiṣẹ́ yẹn ó ti ṣiṣẹ́ yẹn tó o burú gan náà ní kí wọ́n wà ní kó wọn lọ lè gbé pọ́jẹ́tì fáwọn èèyàn kí wọ́n kọ́ pọ́jẹ́tì fún àìsí òfìlé kọ́ òfìlé kọ́ fún àìsí tó kí ọlá ìkan ẹni tí ìrì ṣe ọ̀hún wọ́n kọ́ lọ ṣiṣẹ́ wọ́n kọ́ lọ kọ́yà ní kéwú kọ́mọ wá sí yan rẹ̀ lórí ẹni yẹn kọ́mọ kéwú ní ni oyún kan wá sí sáré lọ́dọ̀ rẹ̀ wọ́n á sọ lọ́mọ kéwú rẹ̀ tí òun kọ́ sí sáré ń bẹ́nu kéwú ni ẹ ọ̀rọ̀ kéwú wá ní sáré sáré sáré sáré bẹ́nu kéwú tí kéwú dùn ké ẹ tí pè lápá rẹ̀ tí ń tọ́ kọ́ ọ̀nà ọ̀yọ̀ ṣùgbọ́n ẹ̀yọ̀ ṣùmọ̀dú mẹ́lẹ́mẹ́fọ̀ ẹ̀dùn tá ìdíkọ̀ ọmọkan kéwú ọwọ́ ti sáré lọ ní ẹ̀hẹ́ ọyẹ́ ọ̀nà àbí nǹkan kéwú ó tẹ̀ máa ń mú máa ń fi fàájì lọ́dọ̀ mi ní ẹ̀hẹ́ ọba ní arúgbó wọn àwọn tó òmìnira gbogbo wọn nígbà áà so wọn náà ní ẹwù mi dára ìlú sínú ọmọ tó mi ní áà ọbẹ̀ tí òkú nígbà tí ó sà áà ó ní ìfọ̀ tó wọ ọ̀fẹ́ lágbàríkà lọ ọ̀tá ti sáré يحمد بما لم يعني أن يحمد ما لم يفعله تو أفعله يعني أما أخجوه لأفوك بين أن يوقفتي وطوما وطوما وطوما للقو وطوما بسيانا فدا èyí tí ò bá mu ni ẹ̀tọ́ àkùnbọ̀lẹ́ fi hàn sí yàrá ó ti لا تحسبنهم بمفادة من العذاب ولهم عذاب أليم لو أني إياه كل يوجد آه نجي آية تانتاهي الإمام ابن كثير عليه رحمة الله وني آه، أبو سعيد أتي رافع بن خديج أتي زيد بن ثالث wọ́n wà ní ọ̀dọ̀ Marwan ẹni pé lẹ́yìn ìgbà tí alẹ́sọ̀gbọ̀ fẹ́lá ti jáde láyé tán ìgbàgbé Marwan òun jẹ́ ọ̀kan nínú àwọn ṣùkàn nínú àwọn kòlàfà tó wá lẹ́yìn àdẹ́lẹ́sọ̀ lọ́wọ́ rẹ̀ wọ̀sẹ́lẹ̀ àwọn tó jẹ́ àbá ìwọ́n wà lọ́dọ̀ Marwan tó fàkọ́ọ̀lẹ́yà Aba Sa'id ìdè ìdè أرأيت قوله تعالى ولا تحسبن الذين يفرحون بما ما أتوا من فضل وما أتوا يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا أولي كيلوريسي وأبو سعيد ونحن نفرح بما أتينا àwọn àmọ́ ń dúró pẹ̀lú kẹfọ́ wọn wá ṣe fún wa ááyà yìí ó ti ní káwọn máa dùnnú pẹ̀lú nǹkan tí ọlọ́run bá bá ṣe fún wa káwọn máa yọ̀ yóò la fẹ́ ṣe báyìí kí ló rí sí ááyà yìí bákan náà wọn lọ ṣèbù ánú ìmọ̀lẹ́ àdìmọ́lẹ́ dàmúdà fọ̀ ẹ̀ ń tà ṣe àmọ́ fẹ́ káwọn èèyàn máa sọ pa ṣe wọ́n ní kí ló rí sí wọn àbó sàáyìn فقال أبو سعيد أبو سعيد الوالي إن هذا ليس من ذلك إنما ذلك أن ناسا من المنافقين كانوا يتخلفون إذا بعث رسول الله إذا بعث رسول الله صلى الله عليه وسلم بعثا فإذا كان فيهم نقبة فرحوا بتخلفهم ولم يروا الله صلى الله عليه tó jẹ́ àwọn mọ̀nàfìkì ní ayé ànábì sallallahu alaihi wasallam tí ọba ti pé ogun ṣẹlẹ̀ tánàbí gbé àwọn èèyàn dé pé ẹ lọ lè jagun báyìí àwọn èèyàn ó sì họ àwọn mọ̀nàfìkì ó ra wọn lè tó fi rọra bọ́ mo ní tẹ̀lé wọn lọ lẹ́yìn ìgbà yẹn wá ní fáríṣú bí tàkàlùfẹ̀ wọ́n mọ̀ wá dùnú pé àwọn ìtẹ̀lé wọn lójú ogun fáríkà. Hmm, وإذا كان لهم نصر من الله وفتح حلفوا لهم ليرضوهم ويحفظوهم على سرورهم بالنصر والفتح طبعا يقع المسلمين وين هو عبارة لما بولا مسلمين آه والله ẹ̀wò inú wa dùn ọ̀bẹ ṣe wí nìyí o níwáyé nínú ọkàn wọn ti ní pé inú wọn bàjẹ́ àwọn òṣèlú náà wá yọ pé ah, èèyàn dáadáa làwọn ẹni yìí wọn bá wa lọ àmọ́ nígbà tá a dé ah, inú wọn ti dùn pẹ̀lú ta púpọ̀ láti dúró fún un kọ́ra àwọn mùsùlùmí tó lé wọn fún wọn níbẹ̀ pé ẹ̀yin ẹ̀bà ẹ̀bà ìyẹn ni pé wọ́n ń gba ìbùkún pẹ̀lú nǹkan tí wọn ò ṣe tó mọ̀lúwánu ni أين هذا من هذا أنا أقول رأيي بغل وشوات جرامي أبو تهي وهذا يعلم هذا وقال مروان أكذلك يا زيد قال نعم قال أبو سعيد تو مروان تبدي يا أبو سعيد كل شيء أنتم وي بوشيلانو أبو سعيد نعم جسوا يا àlàyé tí mo ṣe yìí gbogbo pàtàkì lọ tó lọ àyà yìí òun náà ni bó ṣe rí náà nìyẹn kọ́ra àwọn tó dúró sí mi yìí àwọn náà mà bó ṣe rí náà pé sọ̀hábà ni àwọn sàyìn sọ̀hábà ni àwọn tó wà pẹ̀lú rẹ̀ náà gẹ́gẹ́ bí zayd bin sáàlì tó sọ̀hábà làwọn náà wọ́n wá di zayd ìṣúbẹ̀ náà zayd náà ní bẹ́ẹ̀ náà ni ìpè bó ṣe jẹ́ náà nìyẹn wọ́n tó di rọ́ọ̀kì náà kọ̀díìtì náà òun náà òun náà tó ní bẹ́ẹ̀ náà ni ولكنه يخشى أن أدرك أن تنزع فلا فلا نفع فين ó ní fọlá lọ́pọ̀ òbí sọ̀rọ̀ kan ó ní àwọn kan tó ń wò ní pé àbúgbà yìí ó yẹ kí wọ́n fi kún un pé fún mọ̀rẹ́wá nù pé ọ̀rọ̀ yẹn náà ò ọba ẹlòmíín náà rí tí kì í ṣe ọ̀rọ̀ àwọn tí wọ́n lọ sọ́jà wò lábí kí ẹnìkan ẹlòmínà tó wọn bá ń láìkì bí ń yọ àyọ̀kọ̀rá níbi nǹkan tó lọ́wọ́ bá ṣe fún un bákan náà tí máa ń fẹ́ kí wọ́n máa yìn ún lórí nǹkan tí ò ṣe ló jẹ́ ọ̀rọ̀ yìí ló kó àwọn náà sínú tòun náà ni pé áyà yìí áyà tí ó ń kọ́ alẹ́kọ̀ọ́ bí ẹ ṣe máa ń ṣe tí èèyàn ní máa bára ẹni ló jẹ́ tí ò sì ní máa wá wàhálà káàkiri gbèsè ayé yẹn. tó ẹni pé tọ́mi pé bá ti tọ́rọ eléyìí láti kiri tó yé bí kò dáa kí ọmọ gba orí yín pẹ̀lú nǹkan tí èèyàn ò ṣe. ẹ pé ayé àwọn ọmọdé ti bàjẹ́ ní débi pé ní sùn gan àwọn ọmọ wọn sọ fún pé àbáyé wà ọjọ́ àtìsí yín ẹnikẹ́ni tí wọ́n ní ẹ̀gbáàmù náà sọ wọn ni wọ́n àtìsí àwọn màmá inú yóò ń bàjẹ́ ní ilé mi pé à àdìsí àbíkẹ́sí àbá ẹgbẹ́ tí a máa fáwọn ọmọ ìdí nìyàn wọ́n ah, ni ẹ̀yin tó dé wọn à ah, tó dé kí ni kọ́ra iṣẹ́ tí mo kọ́ rẹ̀ lọ́nà tó bá ní wọ́n fẹ́ ṣe ẹ̀gáàmù rẹ̀ tó bá ní kí wọ́n bá wọn ṣe níbi ìjọ́tọ̀ fi lọ bẹ́ẹ̀ wọ́n eh, láyé ẹ̀rọ sí ẹ̀mí ẹ̀rọ sí olè lọ ni wọ́n. Ah, àwọn ọmọ ta ti kọ́ níṣẹ́ a tẹlifíṣàn fún wọn ẹ̀wọ́n tó wá ká fún wọn wá bá wọn ṣe ẹ̀gáàmù ẹ̀ máa fẹ́ yìí wọ́n tẹ́fẹ́lì tẹ́fẹ́lì ẹni tó wá sí lọ́sí wọn kó fẹ́lì tó ẹ̀sìn láwọn ọmọ mi wọ́n wọ́n pé wọ́n ní káwọn ohun yẹ̀rọ ìwà ìmọ̀ fún wọn pé wọ́n lẹ́kọ́ àwọn fẹ́ẹ̀sì kan kọ̀ pé káwọn tiẹ̀ mọ́ kọ̀ wọn bẹ̀rẹ̀ lọ́dà kọjá kẹ̀rẹ́sì tòun náà ni pé irú nǹkan báyìí tẹ́lẹ̀ bá ti di tírénì wọ́n fẹ́ ṣe ẹ̀gáàmù wáyé kìfà yóò ti mọ̀lọ́ lè hu bọ́ọ̀lù tó ọkùnrin ti balẹ̀ pé wọ́n wọ́n ti dà wọ́n wọ́n ni wọ́n àti ti àwọn pé wọ́n fa àwọn ẹ̀kọ́ ọkùnrin wọn ti balẹ̀ fẹ́ kó mẹ́ tó wọ́n ti sanwó ẹ̀kọ́ òǹkàlẹ̀ tó gbogbo ọ̀nà yẹn ti ń ba ayé jẹ́ náà lélẹ̀ yìí ìgbà táwọn fi lọ lé pé wọ́n mọ àwọn tó ń lọ fẹ́ fọ́nrún sùkúrú òun fúnra àwọn gan ṣé ń ṣe ní wọn tó ṣe ń ṣe ayé ó yé àwọn táwọn kéékèèké ń gbẹdà àwọn ẹgbẹ́ lọ bí a èyí wọn ni àwọn kàwé lóru a àwọn kàwé lóru àwọn kẹsẹ̀ bọ́ ní omi kí káwọn bá lè sùn káwọn bá lè tò pé wọn fẹ́ a èyí ni wọn ti yọ sí tókítà abákàtí kí wọn kọ sáwọn sẹ́nà lọ àti nǹkan kan a kí ni wọn á ń jí àrẹ yẹn náà fẹ́ àti káwọn ọmọ rẹ̀ lóru káwọn ká síra wa bàmọ́ lónìí ọmọ wọlé tá ìsòwé náà àìsòwé àtọ́bàtà àìsòwé bọ́ọ̀lù ìdàgbò kan òru ẹ tó wọ́n tó wọ́n tó wọ́n wọ́n sáré wọ́n sáré parọ́ àtúkọ́ sì jíyẹn jíyẹn jíyẹn ọmọ tẹ́lẹ̀ lè gáàmù wá ó ní pépà lọ́la o ní eight kò ní sùn láàbù kan ó jiyàn ó pariwo ní gan báyìí ti ń tó lójọ́ báyìí ti ń délé báyìí ó jọ lè wo sílẹ̀ lẹ́yìn ojú kò lọ́gbà ó ti lẹ́gbàmù láàrọ̀ la tó tó bá tó wá jí làárọ̀ òun náà ẹ̀ torí náà ni ó lè tó lé abúlé jọ kó tó pò nílé ó sì lẹ́gàmù eight lóòótọ́ ní ní skul tòtò bá ń tó àgbà sórí àlè wàlá ẹ̀ mo ní ilé ẹ̀jọ̀ wọ́n ní ọmọ tẹ́lẹ̀ ara rẹ̀ jẹ́ ẹ pọ̀ ẹ rọ̀wù lóní tó tó wá di ọmọ ẹ̀sìn àti ọwọ́ àtú àti ọwọ́ àtú gbogbo òfin rẹ ni tí ó ṣe kéde tí wọn àti tí wọn máa tàbí wọn ti dà wọn àti táǹgà yóò gbẹ ni ẹni tí wọn máa gbẹ fó tí wọn fún ẹ fó òlérí mọ àwọn ìdá wọn fáìsì òlérí ṣe tí wọn ní olùlò iná tàbí báyìí wọn ọ̀rọ̀ kékeré ẹni tí wọn wà mọ àlùkò ní jíjú rẹ kò mú tọ torí pé kéde wọn ti ba tiẹ̀ jẹ́ ọmọ mi ti brilliant ọmọ mi brilliant àmọ́ ti ba tiẹ̀ jẹ́ láti dss dss ló ti báyìí rẹ jẹ́ bọ́lá wọn bá dé ibi tí wọ́n rẹ́sẹ̀ gbáàmù díẹ̀ sí ẹ̀kọ́ àti comment track tó ti ń bá yé wọn jẹ́ wọ́n ní àwọn fẹ́ àti tẹ̀wọ̀ ẹ̀rọ àti tani pẹ̀lú àwọn nǹkan yìí wà láìpẹ́ kálukú wa ká gbìyànjú ní àyè fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa bá wà nígbà tó ti rẹ̀ yìí tó ní káwọn ẹ̀ka máa di bẹ́ẹ̀ kọ́lá tó bá máa sọ wá lẹ́nu ẹ̀dì ẹ̀takùnfẹ́ ń ẹ̀nígbà ẹ̀nígbà tó bá tẹ̀ máa ṣe ó lè pé wọ́n tẹ́lẹ̀ tó bí n sọ yìí nìsín bóyá àwọn sọ̀rọ̀ mi ń bẹ̀rẹ̀ láyé gan nìsín kó tẹ̀ wọ́n sọ kó wá pé mi nà ń bá wọn ṣe ṣe wá gbé wà sí tàbí rédíò tí mo bí ọ̀rọ̀ mi ẹ̀ wà láì àwọn sọ̀rọ̀ àjọ wọn gbé nípa ìrọ̀lú pàwọ́ ìrọ̀lú pàwọ́ mo ta fún wọn lọ́wọ́ lọ́sẹ̀yẹ mi ní ṣe nítorí wọn sọ wọn kó wà láì ń bá rí àwọn ọ̀rọ̀ yìí jẹ́ nípa ẹ̀ sì jà àwọn ọ̀rọ̀ yìí rẹ̀ o kò ní ẹ̀rẹ́ tọ́ ní sọ tẹ̀lé fún yín dé ní sọ tẹ̀lé fún yín tó o náà ní pé kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ wa tó kó tó àwùjọ wa ṣe tó náà táwọn èèyàn ti máa ń rìn sábà ní pé ọjọ́ ọjọ́ ọjọ́ wájú nàìjíríà ipò ó léwu wàláì kí ọmọ kí ọmọ jiyàn ní ọ̀tá àtàrà jiyàn pé ọjọ́ wájú nàìjíríà léwu léwu kí ọ̀tá àtàrà jiyàn o òṣèlú táwọn èèyàn ń lò lórí ẹ̀ ìgbà tí wọ́n á ń lo orú tẹ̀mí yẹn fún bí ọmọ two hundred tí kọ́ ọmọdé mẹ́ta péré lẹ́wà ní sọ pé ọmọ òkè tó ń ọmọ mi tẹ̀lé ní mọ́mí yìí ní kí mọ́mí kẹ́ wọ́n ẹ̀ má kọ́ mi ẹ̀ jọ. wọ́n mi yìí lọ sí mi just leave me òun tún mi yọ̀ dá fún ọmọ yìí ẹ̀yà bàbá ti rọ̀. tó tó ní ẹ̀kọ́ tó ń ti gbà nù nǹkan kan náà ká múra ká mú tó. ẹbí wa kàwùtọ́ àwọn àbúrò wa ọlọ́mọṣẹ́ ṣe àlékún àbúlékún ẹ̀kọ́ wa tọ́lá ṣáàrì kan wà lórí ọ̀ṣun lé أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wọ́n ní Nàbílà ti máa ń fẹ́ yìí àwẹ̀, wọ́n nílò lọ́jọ́ máa. lápùtẹ́ ìbábá wọn ìyàn tó dá nínú ìlẹ́fẹ́. Àtọ́rọ̀ ìjọba àtẹ́jú tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yìí. Tò nínú kan tí ó yẹ kí ẹgbẹ́nu kan fún wa náà ní ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ yìí. Ẹ̀rí ọlọ́run wa tí ó fi àwẹ̀ tó fi rán lórí sọ́rọ̀ bá wà lọ́sọ́ lẹ́wọ̀n. Gbogbo iṣẹ́ tí ó ṣe ń bẹ̀ náà ní ṣàlàyé fún wa òfin bá lọ ló ṣàlàyé fún wa níbẹ̀. nínú àwọn àlàyé rẹ̀ a rí pínpín ọmọ tí a ṣámú ìyẹn pé ní tàràrí a rí bẹ́ẹ̀. a rí kí ọmọ kí ẹ̀kọ́ àn ní ọdún níma a rí kí ọmọ ṣe tààrà gbogbo ṣe sí àwọn ṣe rí darí. àmọ́ pé ń jọ́kan níjọ jímà tó bá gbẹ̀yìn nínú ọ̀gbọ́n wípé ẹwà ni ọdún lọ́sílà báyìí wàláì kò sí kò sí o àwọn nǹkan táwọn èèyàn ń jọ láti mọ bí tú àwọn èèyàn jẹ iná rí tó lọ́sílà yẹn kì í ṣe lọ́sílà táwọn ẹgbẹ́ ni á yẹ àwọn òfin náà ní jẹ́ báwọn tí ẹ bá lọ lè yan èèyàn gbẹ́sẹ̀ èèyàn máa ń ṣe lọ́hùn fi hàn gbẹ́sẹ̀ o èèyàn ó ṣe tó sì máa gbẹ̀sẹ̀ òun ṣe lọ́hùn tó sì máa gbẹ̀sẹ̀ ànábì ni man sama yawma shaqqin ẹni tó bá ń gbàwẹ̀ tẹ́tẹ́ ń sọ́lọ́ òun àmọ́ níjọ́ yẹn ọjọ́ tẹ̀ ń wò pé tí oṣù ọ̀yọ́ àbí kò ní yọ ni wọ́n fẹ́ gbàwẹ̀ sẹ́kù tí yẹn bá wò lórí pé àá ah, kí ló wá ṣe tí wọ́n fẹ́ gbàwẹ̀ tí lọ́mọdé àwọn tó bẹ̀rẹ̀ náà ni ànábì ni fàkọ́dà ẹ̀sán àbẹ̀rẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni ntánẹ́bí ọba ti ní ẹṣẹ́ inú ẹ̀sìn náà fílẹ̀ àjọ jémà jémà nínú ọ̀bọ̀n tó gbẹ̀yìn ẹni tó bá bá wọn yàn án ẹni yẹn ṣẹ lọ́run wàhálà ẹ̀yọ́ gbẹ̀tẹ̀ kó nínú dáadáa kó tó gbẹ̀tẹ̀ tó ẹlẹ́kọ̀ọ́ jẹ́ ká já òkú ń bẹ́ẹ̀ àpọ̀tí ò léyọ̀ àgbọ̀tí wọn pé àpọ̀tí ọ̀yọ̀ náà ni kí wọ́n já òkú ń bẹ́ẹ̀ ẹ ibi súnà nẹ́bí sọ̀rọ̀ sọ́nà ilé ìrọ̀lẹ́ ti ṣe tán ilé súnà nẹ́bí ilé ti nǹkan ọmọ ṣàánú fún wa tó ẹ̀dá sọ̀rọ̀ ìdíkà bá wọn yàn án bàbá rẹ̀ bàbá lè kìlọ̀ fún náà bàbá ìmọ̀mù tó fẹ́ dìde ló fẹ́ yàn án bí wọ́n sọ fún ẹ wọ́n ní bàbá yọ ọmọ lẹ́rìí irú nọ́bìlà wọlé fẹ́ yàn yìí tó ọ̀dà kí o jìnà ló wọlé bàbá látàlá sí náà ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run tó ẹ má torí nǹkan tẹ́ jẹ ẹ má ba ẹ̀sìn ọlọ́run ọba jẹ tó ẹ sọ́mọ́ ọba ẹgbẹ́ kí ẹ dáwọ́ wá àti ìwádìí kí ẹ wọlé dáwọ́ ẹ lọ́fílà gbogbo náà ọ̀pẹ̀ dáwọ́ ẹ̀fẹ̀ náwó ẹ̀ẹ́ kí ọ̀pẹ̀ ẹ̀fẹ̀ náwó ni àwọn ẹ̀fẹ̀ jẹ tó àwọn kí àwọn ní ẹ̀yìn lẹ́fílà ni ẹ̀ fi lẹ́fì gba tó tó lọ wọn àbà bàbá kan bẹ tí ẹ̀hún dá ju kọ́ wọn lóhùn yẹn lẹ́sẹ̀ wà láyé wọn lọ rí o ìyẹn dáwọ́ yìí àwọn òṣìṣẹ́ tó yìí àwọn wà tó jẹ́ tó láwọ̀ rà tó tó ń lẹ́nu kí ẹ dápẹ́ ní ká ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó dábàá ti pè ní bẹ́lẹ́ tó nǹkan tí ò ní ká jìnnà sí i wọ́n tọ́ ní asalaamu alaykum lọ ṣáàtì wọ́n ní apá kan ní pé jẹ́là bí pé ọjà pé fúnra ta yà lẹ́yìn ìgbà tí jẹ́là bí ti wà ní ọkùnrin kan àwọn kan wọ́n lọ sí ìlú kan àtàwọn adébẹ̀ ọba ìlú wọn wọ́n ní àṣìṣe táwa yẹn. gbọdọ̀ wẹ̀ lọ́wọ́ lẹ́sìn yàn ẹ má dínà. sọ ni náà ló fi ní jálà dídà àbíkóyá ni pẹ́ẹ́nì yẹn kọ́ ọmọ tó mọ ẹ̀rí tí ń dákọ̀ ọmọ àlàyé rẹ̀ sálàyé rẹ̀ báyé yóò mọ̀ pé kìí ṣe nǹkan tó ń jálà bí ni àwọn ènìyàn ṣe sókè ní tẹ́lẹ̀ àwọn ènìyàn ṣe wọ́n náà lè ṣe bẹ́ẹ̀ bóyá nìkan ọ̀gọ́ ṣe máa ń tú ti egbò tí ń gbogbo amóyàn ọlọ́ṣẹ́lẹ̀ wẹ̀ ẹ́ kò tí yóò bẹ̀rẹ̀ léèbù yàn tí nǹkan bá gáyàn ọlọ́ṣẹ́lẹ̀ tọ́jú nǹkan tó gáyàn yẹn tí ó bẹ̀rẹ̀ léèbù yàn kò bẹ́ẹ̀ ọmọ ewé kan tó lè fi rá tí yóò fi pé yóò fi kò ní dùn mọ́ kí ló ṣẹlẹ̀ ni pé àwọn sọ̀hábà yìí wọ́n jáde lọ àdéhùn ẹ̀mẹ́ lọ́pàá ẹ̀rù sọ́rí. ìgbà tí wọ́n ń dé ìlú ìlú tó ń wọ̀ wọ́n fẹ́ wọ bẹ̀. wọ́n ní ẹ̀dá kan ṣẹ́gbà àlejò tí ìlú yìí wọ́n ní àlegbà yìí lálejò. wọ́n ti lé wọn jáde. àyìn ẹ̀ ti jáde. wọ́n wá dúró níbi kan ju kí kílẹ̀ ọmọ káwọn máa káwọn kó nù lóye àti wọn gbà wọn lálejò. ní ọkọ̀ ìyá ní ẹnìkan bá bá wọn pé ah àtìmọ̀bọ́yá ẹmọ̀ kẹtẹ́lẹ́ bá wa rí ṣe sí ọba wa sí nǹkan gan yìí nǹkan gan ọba wọn bẹ́ẹ̀ bí àkíkẹ́ àbíjú sanwó tàbí ṣá pé àwọn ti wá fi mọ̀ táwọn náà ń ṣe àwọn òmùnú fún ẹmọ̀ kẹtẹ́lẹ́ bá wa tọ́jú rẹ̀ so nǹkan wá tó fún ọlọ́run ènìyàn pé òun mà àmọ́ tí ń lè ṣe nǹkan yẹn fún yín ń ẹran mẹ́wàá lọ́wọ́ yín ẹran mẹ́wàá báyìí ó ti ní tán àwọn bọ́ tó ó ti lọ ó ti mú bí tí nǹkan ti gan ó ti kà kíní kan sí ara ti tu ẹni yẹn àwọn èèyàn lọ́dún gbá àdéhùn ká jọ ṣe ó lè fún wọn ní ẹran yẹn bàtà pọ̀ ní ọkọ̀ délé wọn ò ní fọ́ kàn wọ́n tó lọ àmì ìyàlẹ́ mi àà títẹ̀ ṣe ó dáa tòun dẹ́ fìdí pípọ̀ jọ jálàbí ni pé ṣàkó jálàbí máa ń jòkó sójú kan tí wọ́n máa ń retí àwọn tó ṣe kẹ́ni àwọn tí wọ́n wà tí àwọn tó wà bá yọrí bẹ́ẹ̀ rárá. dẹ́rẹ́ náà tó ṣe ẹni yẹn tí spiritual ni àbí nǹkan tó wà physical physical ni ìkiri máa fọ́ ẹ̀ nísìnyí ìkiri máa rìn àkọ́wá kìkì rẹ̀ nǹkan tẹ́lẹ̀ fojú rí ni ó yàtọ̀ sí jíjára ń ẹ̀yọ́nú ìṣọ́ra náà lè ọ́n jálà bí ṣe kọ́lẹ̀ tó ẹgbẹ́ àgbo ní kífà rẹ̀ yà àgbo náà àgbo jẹ̀díjẹ̀dí náà lọ́mọ àbí ọmọ ìjọba tí wọ́n ti ti àwọn àìsàn ara sẹ́yìn kan tó takò yíyàn tí o bá ti pín fẹ́ bọ́kùn tùrú ìyẹn náà ní tó ṣẹlẹ̀ sáwọn àwọn kìí ṣe jálà bí sẹ́yìn sọ̀rọ̀ tòwọ́n òjò kalẹ̀ pé á ah, ìfẹ́ táwọn ṣe ní ìyẹn àwọn ẹni tí kọ́tọ́ wà tí ó wà ẹ̀rọ rẹ̀. ó náà ń gbà tán bí ọ̀dà níbi tó fún àdébì kan nígbà rẹ̀ kí lè kà ẹni wọn ní tí wọ́n ti fàáfíà lòún kà mẹ́ni à. wọ́n máa àdìrọ́ ka anna ha rúkìá bóòlù ti wọ̀ pé rúkìá ni. sọ̀rọ̀ ni òun kàkà náà ni. tó ìyàtọ̀ tó wà ń bẹ̀ lélẹ́yìí kì í ṣe bí kí wọ́n kí dọ́tọ̀ spirit yẹn ọgbà owó treatment nítorí gẹ́gẹ́ nìyẹn kó yàtọ̀ tó èèyàn kẹ̀kẹ́ wúndì ní ìsìn ogun dọ́dọ̀ rẹ̀ kò ní á ah, nígbà yẹn treat rẹ̀ nígbà five thousand naira náà láti náà lè wọ́n ṣẹ́ consultation owó káàdì owó kéde ọ̀gá gba owó tó bọ̀ lọ́wọ́ rẹ̀ tó ògbó wa haram lọ́wọ́ rẹ̀ tí ìwà jẹ dára yìí ó kọjọ́ ra wọn. والله أعلم سبحانك الله أشهد أن لا إله إلا أنت أستغفرك لا مجال والله خير.